at another place in the same context ní àyè míì lábẹ́ ọ̀rọ̀ yìí kan náà nínú ìwé yẹn God said Olúwa sọ wípé then the pain of childbirth brought him to the brink of a date palm tree and he said ó ní ní àyè míì nínú ìwé yẹn kan náà lábẹ́ orí ọ̀rọ̀ yìí kan náà abẹ́ how Mirza Ghulam Ahmad change from man to woman and from woman to a son. ó ní ní abẹ́ ọ̀rọ̀ yìí kan náà ó ní olúwa sọ wípé ìrora ìbí ọmọ ó sì mú un wá ó mú Mirza Gulam Ahmadu wá síbi ìmọ̀ ọ̀pẹ ìrora nígbà tí Mirza Gulam Ahmadu tó fẹ́ bí Isa òkè ó ní ìrora ìrora ìbí ọmọ ó mú un wá síbi ìmọ̀ ọ̀pẹ tí a mọ̀ pé bá ti page twenty nine náà mu wípé bọ́lọ́hún bá ṣe pa Máríyámù láṣẹ pé kó di mọ̀ ọ̀pẹ mú kó mí jìgìjìgì kí dàbínú tútù lè jábọ́ kó lè rí nǹkan jẹ. and so was I bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba ṣe pa Mirza Gulam Ahmadu láṣẹ pé kóun náà ṣe kí ni kó di mọ̀ ọ̀pẹ mú ìmọ̀ ọ̀pẹ dàbínú kóun náà lè rí nǹkan jẹ ok kí a ló ṣẹlẹ̀ on and he said nígbà tí Mirza Gulam Ahmadu tó wá di ìmọ̀ ọ̀pẹ náà mú ọ wá sọ báyìí wípé would that I had died before this ah ìbámọ̀ sì dáa kó sì jẹ́ pé mo ti kú síwájú àsìkò yìí ni and had been utterly forgotten wọn bá sì ti gbàgbé mi nínú ọ̀rọ̀ sísọ. gbólóhùn yẹn mọ́ríyàmù náà wí tí kùránì mú wá wípé kó sì jẹ́ pé mo ti kú ni wọn bá sì ti gbàgbé ọ̀rọ̀ mi. so Mirza Gulam Ahmadu náà òun náà tún wírú ẹ̀ nígbà tó fẹ́ bí Ìsá ọmọ mọ́ríyàmù dr saheed tìwẹ́yìn musilu ẹ̀rí bẹ́lẹ́ digbí ṣe ń wò mìíràn ni ẹ má wò mìíràn ẹ má wò mìíràn ẹ dákun ẹ bá mi tú kinní yìí jálẹ̀ mo fẹ́ mú mi ẹ bá mi tú ẹ bá ń tú yòókù ẹ bá mi tú gbogbo ayé ń yín o ẹ bá mi tú jáde àbí tí mò ń túmọ̀ yìí kọ́ ni wọ́n kọ́ bẹ́ẹ̀ ni. mo ṣe bí ń gbàtẹ́yìn amadíyà wá sáyé kalẹ̀ mo ṣe bí tẹ́ wàá kà fún wa rèé ni kẹ́ wá sọ fáwọn ará ayé kalẹ̀ bí ọ̀gá yìí ṣe di Máríyámà bó ṣe di Jésù Kristi. naam ẹ ṣeun dr saheed tìmọ̀ẹ́yìn ẹ kúṣẹ́ ẹ kúṣẹ́ ládàá naam a ti kàdé bíi pé ọ̀gá yín ànábì yín ògìṣẹ́ yín màdí yín jésù yín a ti kà débi tí Jésù yín tó ti lóyún tó ti lóyún tí wọ́n ti pa á láṣẹ pé kó lọ mi ìmọ̀ ọ̀pẹ dàbínù kí dàbínù tútù kó lè jábọ́ sí lọ́wọ́ bákan náà àti bó ṣe sọ pé ègbé mi èmi ò ìbá ti kú síwájú àsìkò yìí wọn ìbá ti gbàgbé mi èyí lóore ju irú oyún ẹ̀mí mímọ́ tí mo ní yìí lọ. òun náà sọ pé bí Mariam ṣe wí bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní àná nígbà tẹ́rù ń bà á pé òun tọkùnrin ò sún mọ́ tóun wàá di ẹni tó lóyún tóun sì di ẹni tó bímọ irú èwo leléyìí ọlọ́run. ọ̀gá yín náà sọ pé òun náà wíru gbólóhùn yẹn nígbà tó ń fẹ́ bí Jésù nípasẹ̀ ẹ̀mí mímọ́ nípasẹ̀ ẹ̀mí ẹ̀já wa tẹ̀ wájú o ẹ̀yìn ìjọ amadíyà ilẹ̀ ti fẹ́ sú ẹ̀já tẹ̀ ó ní here God Almighty set forth a metaphor ó ní láàrin yìí níbi ọ̀rọ̀ tí Mirza Gulam Ahmad sọ pé òun ìbá sì ti kú wọn ìbá ti gbàgbé òun ó ní àkànlò èdè ni olúwa àwọn ọmọ ogun sọ ń bẹ̀wọ̀n ó ní àkànlò èdè ni kí ni ìtumọ̀ àkànlò èdè rẹ̀ àkànlò èdè rẹ̀ ó ní that when the status of Mary in this commissioned one was about to be converted into the status of Isa. Ó ní ṣe rí nígbà tí Mirza Gulam Ahmadu wà nípò mẹ̀rí tó di obìnrin. Tó wá kù sàátà tó kù dẹ̀dẹ̀ tí ó bí ọmọ tí ó di ìsá tọmọ ó dìyà which resemble the pain of childbirth èyí tó jọ ìrora ìbímọ ṣe mọ̀ pé àsìkò tí Mirza Gulam Amadu tó di Mariam tó fẹ́ ti àtàrà Mariam di Jésù àsìkò yẹn wọ́n ló jọ àsìkò tí Mariam fẹ́ rọbí Isa ok wọ́n ní confronted ok ok ok ok ok ok okay which resemble the pain of childbirth confronted him with the dried roots of the Muslim people which lack the fresh fruit of understanding and righteousness. ó ní ṣe rí lásìkò yẹn metaphor tó wà níbẹ̀ ni pé the the time of conversion from the status of Mary into the status of Isa àsìkò ìparadà fún Mirza Gulam Ahmadu láti kúò nípò obìnrin tí í ṣe Mariam láti bọ́ sí ipò ọmọ tí í ṣe Isa wọ́n ní lásìkò yẹn ní ti mẹ̀rí òun jẹ̀rora tara ìrora tí Mirza Gulam Ahmadu máa jẹ ní tiẹ̀ ni pé ọ máa kan ọ máa kan wàhálà kan lọ́dọ̀ àwọn mùsùlùmí tí wọn ò lómi lára àwọn mùsùlùmí tí wọn ò ní ọpọlọ tí wọn ò dojú wàhálà kọ́ àwọn tí wọ́n ṣàfẹ́kù àgbọ́yé àwọn tí wọ́n ṣàfẹ́kù rere nínú ayé wọn àsìkò yẹn ó máa kan wàhálà láti ọ̀dọ̀ àwọn mùsùlùmí they were ready to condemn him irú àwọn mùsùlùmí wọ̀nyẹn àwọn tí wọn ò lọ́pọlọ àwọn tí wọn ò lágbọ́yé àwọn tí wọn ò ní dáadáa kọ kankan lára wọn wọ́n máa dìde láti wọ́gilé láti kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ bí irú èmi ṣe ń ṣe yìí ok a máa dìde láti kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ àsìkò tá a fi ń kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ yẹn ní àsìkò ìrora tó ní nígbà tó fẹ́ gbéra kúrò nípò mèrí tó fẹ́ di ìsa alágbárí ju alágbárí lọ wà láàyè. They will condemn him as an imposter. Wọ́n á wọ́gi lé, wọ́n á sọ pé ògbólógbò òkúrọ́ ni. And to persecute him in diverse ways. Wọ́n sì gbógun tì í ní àìmọye ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti mọ gbógun tì í then he said in his heart lásìkò yẹn Mirza Ghulam Ahmad wá sọ̀rọ̀ náà sínú ẹ̀mí rẹ̀ wípé would that I had died before this ìbábọ̀ sì dà kí n sì ti kú síwájú kí n tó máa paradà bí ọ̀gà ọ̀gà gan yẹn paradà báwọn. ọ̀gà ọ̀gà akọ kì í dọ̀gà abo kọ́lọ̀ ara ọ̀gà ni máa yí padà and had been utterly forgotten kí n sì ti kú ṣáájú àsìkò yìí kẹ́nì kankan sì mọ̀ràn tí ọ̀rọ̀ mi mọ́ so that nobody had remember my name débi pé ẹnìkan kò tẹ̀ ní dárúkọ ẹni tí ń jẹ́ Mirza Ghulam Ahmadu mọ́ àkíkọ́tùlì wáyì ọ̀rọ̀ yìí wọ́n yọ ọ́ jáde láti inú tíà rẹ̀ kan tí ń pè ní àkíkọ́tùlì wáyì page seventy two footnote jama ǹjẹ́ ẹ ṣàkíyèsí sí eh, similarity and dissimilarity in the two contexts in the two quotations ẹ ṣàkíyèsí rẹ̀ èmi ṣàkíyèsí rẹ̀ èmi ṣàkíyèsí rẹ̀ ìtàn bó ṣe di ìsá mọ́ ìjọ ìlọ́wọ́ tá a kà ní page twenty nine nínú ìwé tẹ́síkírọ̀ tá a tún kà ní page three sixty nine nínú ìwé tẹ́síkírọ̀ yìí kan náà ìtàn yẹn ń bára wọn mú bọ̀ láti bẹ̀rẹ̀ ní tó fi bẹ̀rẹ̀ náà ni wípé olúwa àwọn ọmọ ogun ó pe òun ó ní mariama ho ṣe ẹ máa bí wọ́n ti pe abidjan inú fíìmù abidjan abidjan ooo bẹ́ẹ̀ náà ni ó ní olúwa ti pe òun pé mariama o olúwa ò pè lóko ẹ̀ mọ́ kò pè ní mirza amadu mọ́ ṣùgbọ́n pè ní kí ni mariama ẹ̀gbà wa àkọ́kọ́ sọ bẹ́ẹ̀ nù wéyìí ẹ̀gbà wa kejì náà sọ bẹ́ẹ̀ nù wéyìí lẹ́yìn náà ó ní gbà tọ́lọ̀ wá pé oní mariama ọ̀ tó pé mariama tán òun ti wá di obìnrin orúkọ obìnrin yẹn ó sì máa jẹ́ mariama kìí kàn sí ordinary obìnrin ó kọ tí ìyá jésù ń jẹ́ lóbìnrin náà máa jẹ́ ìdí nìyẹn tó fi gá sí pé. pípè tó lúwa fẹ́ pè é kí ló pè é mariama ó ní lẹ́yìn ìgbà náà níbi page twenty nine ó ní wọ́n wá yí òun padà nínú ẹ̀mí nínú ẹ̀mí sí mariama èyí náà ni wọ́n yí padà sí mariama bákan náà. ó tún wá ní mọ́ríyámù yìí ó wá lóyún ẹ̀mí mímá page twenty nine sọ bẹ́ẹ̀ page three six nine náà page three six nine náà sọ bẹ́ẹ̀ ó tún wá ní oyún ẹ̀mí mímá yẹn ó tún wá yíra padà ó wá di Jésù Kristi page sixty nine sọ bẹ́ẹ̀ page three sixty nine sọ bẹ́ẹ̀. Peg twenty nine ó sọ bẹ́ẹ̀ three sixty nine ó sọ bẹ́ẹ̀ ó wá ní bí wọ́n ṣe pa Mariamu láṣẹ pé kó lọ di ìmọ̀ ọ̀pẹ dàbínù mú bẹ́ẹ̀ náà ni wọ́n pa òun náà láṣẹ ìkíní sọ bẹ́ẹ̀ ìkejì sọ bẹ́ẹ̀ ibi tó ti wá yàtọ̀ rèé o jẹ̀má gbé ti yàtọ̀ nìyí níbi ìtàkọ́kọ́ ó ní ìrora tí Mariam jẹ ní àsìkò ìrọbí ibi tóun àti ẹ ti yàtọ̀ síra wọn nìyẹn Mariam jẹ ìrora ìrọbí òun Mirza Gulam Ahmadu ń jẹ̀rora òṣì àìríná àìrílò the pain as experienced or as suffered by the original Maryam, the mother of Isa, was the childbirth pain. The childbirth pain, the labor pain, ìrora ìrọbí, ọ̀nà Maryam jẹ́ ìrora rẹ̀. Mirza Gulahmad wa ń sọ pé níbẹ̀ yẹn ní page twenty nine ó ní òun ò rí ìrora ń tòun ní àsìkò ìrọbí ṣùgbọ́n ìrora kí lòun ní lack of financial means àìríná àìrílò nígbà tó wá dé page three sixty nine ó tún wá pàwùdà ó tún wá ní ìrora tóun rí ní àsìkò tóun di mọ́rí tóun di ìsá kò tayọ condemnation from the Muslim Ummah condemnation, the Muslim who, who condemned him, who condemned him during his lifetime. Bí àwọn Mùsùlùmí àsìkò náà bí wọ́n ṣe wọ́gilé tí wọ́n gbógun tì í tí wọ́n takò ó ni péènì tóun rí. nígbà tóun di Jésù Kristi sẹ́rí pé ń parọ́ báwọn ọkọ̀ọ̀kọ̀ ní pẹ́ẹ́nì tóun rí ni àìrí náà àìrí lò ó tún dé bí ní ìsìn ó tún ní pẹ́ẹ́nì tóun rí ni kíni ìgbógun tì sí wọ́n gbógun ti òun ẹ̀yin ìjọ amadíyà ọlágbára ah, o sẹ́ẹ̀ tí máa tọ̀ ara báyìí. ṣé ẹ ti mọ tò ara báyìí níbi tẹ́ ẹ wà ẹ dákun kí lẹ fẹ́ fi bo eléyìí náà tásìrí yín ò ní tú kí lẹ fẹ́ fi bo ń ta kàjáde yìí tí àṣírí yín ò ní tú ẹ má gbàgbé o wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ló sọ nínú ọ̀pọ̀lọpọ̀ hadíìsì rẹ̀ wípé Ìsá ọmọ Mariam ń padà bọ̀ ànábì ló sọ ọ́ kì í ṣe Mirza Gulam Ahmadu ló sọ ọ́. sísọ tánàbì sọ yìí òun ni Mirza Gulam Ahmadu lọ́wọ́ á fẹ́ lu jìbìtì lọ́fẹ́ ṣe gbájú ẹ̀ fún ará ayé láti pèrè ẹ̀ ní ìsà ọmọ mọ́ríyámà tó ń padà bọ̀. àti wá ka bí alágbárí náà ògbólógbò òpùrọ̀ náà òkú kọ́lẹ́rà náà a ti gbọ́ bó ṣe sọ̀rọ̀ ẹ̀ di Jésù ọmọ Màríà ẹ wá jẹ́ a gbọ́ ohun tànẹ́bì sọ nípa ìpadà wáyé Jésù Kristi Àìsá ọmọ Màríyámà. àdìsí alákọ̀ọ́kọ́. عن أبي هريرة عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أن النبي صلى الله عليه وسلم قال kaifa bikum idha nazala fikum Isa ibnu Maryam wa imamukum minkum. Ànábì sọ pé kaifa bikum how will you be idha nazala fikum Isa ibnu Maryam when Isa son of Mary descended on you descended unto you wa imamukum minkum and the book that will govern you is your book.